وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان أبا ọlọ́run ọba tí ó sì wá ní ìjọ al ìjọ tí ó lóore jù nínú tíra tọ́lọ́wọ́n bá alékẹ́lá tó fi rán àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tó ṣe wá níjọ annabi sallallahu alaihi wasallam ìjọ annabi tó lóore jù nínú àwọn annabi ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tí ó ṣe wá báyìí òun náà ni ọba tí a dúpẹ́ fún a jẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́wọ́n nìkan a sì jẹ́rìí pa nabi sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́wọ́ bá ní òjí sí ọlọ́wọ́ bá ní arsalahu allahu bilhuda wa dini alhaq ọlọ́wọ́ bá rán pẹ̀lú mana àti ẹ̀sìn òdodo liyuthirahu ala dini kulli kọ́lọ̀wọ́ bá lè kẹ́lá kó lè bá fi ẹ̀sìn borí gbogbo àwọn ẹ̀sìn yóò tí wọ́n ń ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá àmọ́ tí ọlọ́wọ́ bá lè kẹ́lá tí ò yọnu sáwọn ẹ̀sìn wọ̀nyí tí àwọn ẹ̀sùn wọ̀nyí dẹ̀ ní tí wọ́n fi ń ṣe ìlànà tọ́lọ́wọ́n bá tó jẹ́ ìlànà àgbérọ̀rọ̀ àwọn èèyàn tó ń fi àfitì ẹ̀sọ́dọ̀ lọ́wọ́n bá ọlọ́wọ́n bá wá rán nẹ́bí pẹ̀lú ẹ̀sìn Islam tó jẹ́ ìlànà tọ́lọ́wọ́n bá gan tọ́lọ́wọ́n bá ti ìṣe ìtàjẹ́ wàfitìrọ́ àti ní ìdáadá parọ́ mọ́ ọlọ́run bá alékún kí ọlọ́run bá àtúrí ajẹ́jẹ́ tán ọlọ́run tó mọ́ bá nabi sallallahu alaihi wasallam àti àwọn aráàlẹ́ nabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lé jọ́nà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dà kìyàmà lẹ́yìn náà àánú ọlọ́run àláfíà ọlọ́run àti ìrà tán ọlọ́run kí o bá ẹni a ń gbé ẹ̀wò òun náà ni tafsiru suratul Kahf àlàyé ìtumọ̀ suratul Kahf òun náà ni a ń bá lọ àti wá àti bá dé orí àyà ẹlẹ́ẹ̀kẹrìndínní àádọ́ta ẹlẹ́ẹ̀kẹrìndínní ọgọ́ta verse 56 ọ̀nà ni a bá tafsiru suratul kahf ọ̀nà ni a bá dé pẹ̀lú gbọ́nà bá lórí àyà yìí ọ̀nà ni a ti bẹ̀rẹ̀ lónìí insha Allah ta'ala lẹ́yìn tí a bá gbọ́ kíkẹ́ àyà náà bismillah ọlọ́run bá ọba àlékẹ́ ọlá ó ń bá àlàyé lọ fún wa lórí a bí ọlọ́run ọba ìlíkẹ́lá bó ṣe máa ń bá àwọn tí wọ́n bá takò ọlọ́run ọba àti àwọn tí wọ́n bá ń takò ẹ̀sìn ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe máa ń bá wọn lò náà ṣókùnmọ̀ ọlọ́run ọba lórí wọn súnnà ọlọ́run ọba lórí wọn ọlọ́run ọba ìlíkẹ́lá ń sàlàyé fún wa ní báyìí ilé tí ó jẹ́ kí a gbàgbọ́ yé pé ọlọ́run ọba ọba onídéédé ni ọlọ́run ọba sì ní ọba aláàánú ni ọba tó ẹ́sì pé kò ní fìyà jẹ́ nìkan àyàfi lẹ́yìn tí àlàyé ilé tó clear tó bá ti wá bárú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tí àlàyé bá ti wá báyàn àlàyé tó fojú hàn látọ̀dọ̀ ọlọ́run ọba

wa mọ́nfìrì nǹkan tá a ṣe fún àwọn èèyàn yẹn ni pé a kọ̀rán òjíṣẹ́ sí wọn náà ọlọ́run ní àwa kí ń rán àwọn òjíṣẹ́ wọ̀nyí sí wọn wà máa nùrù mursalin ọlọ́run ní àwọn òjíṣẹ́ a kì ń gbé wọn dìde sí àwọn ìjọ kan illa mubashirin àyàfi fún àwọn muhimma méjì àwọn ṣẹ́ méjì la máa ń gbé láwọn òjíṣẹ́ lọ́wọ́ lámọ́ fi rán wọn sí àwọn ìjọ ta bá rán wọn sí illa mubashirin iṣẹ́ alákọ̀ọ́kọ́ ni pé a fi rán àwọn òjíṣẹ́ táwọn ọlọ́run bá rán sí àwọn ìjọ kan ìgbé kala máa fún wa ní ròdùnú gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé àwọn òjíṣẹ́ náà nítọ́lọ́wọ́n bá lè kẹlá rán tọ́rán àwọn òjíṣẹ́ pé kan wá jẹ́ níṣẹ́ fún wọn gbogbo ẹnikẹ́ni tó bá rán tó bá tẹ̀lé wọn ọlọ́wọ́n bó fún àwọn òjíṣẹ́ yẹn yóò ràn wọn pé ẹlọ́mọ fún wọn ní ròdùnú kí gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé wa irú ẹni bí ó ṣoríire irú ẹni bẹ́ẹ̀ yóò rí àánú ọlọ́run ba irú ẹni bẹ́ẹ̀ ó dẹ̀ wọ àlìjẹ́nà ọlọ́run ba illa mubashirin ọlọ́run ní àwọn sẹ́ta máa ń gbélé àwọn òjíṣẹ́ ọlọ́run ba lélẹ̀ tá máa ń gbélé wọn lọ́wọ́ nìyẹn pé àwọn sẹ́ta gbélé lọ́wọ́ ta ní kẹ́ jẹ́ fáwọn èèyàn yìí o in tí ó mú iṣẹ́ yẹn tí ó mú ẹ̀mí àwọn èèyàn máa jẹ́ o ní pé ẹ̀sọ́ tí wọ́n rí lára nǹkan yẹn fún wọn jàmáà nǹkan tí ó máa ń mú ẹ̀mí fà sí ibi nǹkan òun náà ní pé tí ẹ̀mí bá mọ́ tí ó jẹ lérè lórí nǹkan tí tẹ́ǹpé ẹ̀mí sí yẹn ìgbà yẹn ni ẹ̀mí ó tó fà sí nǹkan yẹn lẹ̀mí ó tó lẹ̀ máa bóun fẹ́ ṣe tó lẹ́mí ti máa tí ó jẹ lérè mẹ́ àmọ́ ẹ̀kàn ní kí nǹkan èèyàn máa ṣe nǹkan nítorí pé kò mọ bẹ́nẹ́fìtẹ̀ kò mọ àǹfààní tẹ́fẹ́ kó rí mẹ́ kò yé nítorí ẹ̀lú jẹ́ pé nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà láti kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ jù àti láti jẹ́ kí èèyàn kó lè gba ti ẹfẹ́ sàlàyé fún ni pé dáadáa tí ń bẹ́ ń bí nǹkan yẹn ẹjẹ́ kẹ́ni yẹn mọ̀ pé tó bá ṣe nǹkan báyìí nǹkan báyìí ní ọkàn ọ àwọn èèyàn sàdédé múra sí ayé báwọn èèyàn sí múra sáyé lónìí tó ẹ́sìpá ń wá látàárọ̀ títí dilẹ̀ sú kò sí nǹkan tó yẹ ká múra sí ju pé a ti mọ̀ ń ta fẹ́ jẹ lérè ń bẹ̀ lọ àbí àìsí wáyé wa a ti mọ̀ ń ta fẹ́ jẹ níyà ń bẹ̀ àbí ẹni tó bá ń ṣiṣẹ́ ní ìsìn tó bá múra ṣiṣẹ́ tégù rẹ̀ ń lé kankan níbi iṣẹ́ nítorí pọ́ ọmọ tó fẹ́ rí lẹ́yìn tó bá láǹfààní àbí nítọ́fà tẹ́gùn yàmá fi ń lè ṣiṣẹ́ nìyẹn ẹ̀rí pé àwọn ṣòwòṣòwò tọ́bá ń ṣòwò tọ́bá ń tà tọ́bá ń tà tọ́bá ń tà tọ́wọ́ ń yá tọ́wọ́ ń yá àfà wàláì èèyàn ní màpé yẹn ń ṣe wàhálà o ìjọ tí mo lọ rí chima kan rí láyé mi rí chima ẹwọ kan náà ni mo lọ rí mo bá òpé láyé mi èmi ò tún bá wọn dédé ẹ̀ gbàdá wá dé ìṣímọ̀ yìí ìgbà yẹn náà máa ń ṣe permanently ní ẹyẹ kọ níbẹ̀ ó tó dípẹ́ bẹ̀rẹ̀ sí máa rotate tó bẹ̀rẹ̀ sí máa shift ara rùn ìgbà yẹn náà máa ń ṣe permanently bẹ̀ fine àmú nǹkankan dání sáwọn àti ìjìmọ̀ pé tí ẹ̀mọ́ láti dàsìkò ìṣímọ̀ sáti gbé báàgì kọrùn ti dúró lẹ́sí ọ̀nà àwọn ẹ̀jẹ̀ bíìgì tí ń lọ wó hìí ọlójú ọ̀rẹ́jọ pé ara àwọn ẹ̀rọ wa tọ́sọ̀rọ̀ rẹ̀ wo <laughs> àwọn ẹ̀jẹ̀ ń lọ jáde rèé àwájú ìmì àtọ̀rẹ́ mi agébàgì kọrùn a ìgbà tó pẹ́ apàdà rí ẹ̀gbé wa dé arárọ̀ àmódání àlò kẹ̀kọ́ dàwó láti wọ́n mọ́tò kò sí wàláì níjẹ́ ìwọ̀n wọn pàrọ̀ tẹ̀bílìgì dájú o wàláì tẹ̀bílìgì burú láyé dáun tàfàní ẹlẹ́jọ́ yẹn pàtíwádé yàrẹ̀ báyìí kò kú oúnjẹ táàmà jẹ tàbá ti débi tẹ́ǹtì ìtàfẹ́ jẹ báyìí wọn ní jáde oúnjẹ níjọ alákọ̀ọ́kọ́ akọ́kọ́ oúnjẹ kan jẹ níwájú àrùkú bá ti mọ oúnjẹ jẹ lọ nìyẹn oúnjẹ lẹ́ẹ̀kejì tá jẹ báyìí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ wọ́n bá séde sí wa ibi tó lọ́ ti mú wa rò <laughs> ìyẹn bá gbédè àwọn èyí ṣe Yorùbá sẹ́rí tó fa sí tó fa sí tó fa sí bí ìròbẹ̀ síbí ńláńlá wọn tó fa yọ olóhùn ńlá mẹ́mí àtọ̀rẹ́ mi lórí nítorí kí ni ṣe torí oúnjẹ <laughs> níbi ebi ẹmà lastly mo padà wá lọ rí ọ̀rẹ́ mi kan níbi tẹ́ǹtì àwọn ẹ̀sà òkè àwọn pólí ẹ̀sà òkè nígbà yẹn mo wá lọ rọ́rẹ́ mi kan tó yẹ pé òun wá bájà máa pólí ẹ̀sà òkè wá ráìsì àtàná tí wọ́n ti ṣe àtàtà bíbọ̀ tí wọ́n tí wọ́n tí dín rárá <laughs> wàláì mo padà jẹ́jọ́ gbogbo eré báyìí ojú mi ti wá rí mo rí èèyàn kan bò ní 17 naira ní 17 naira yìí mọ́ra bí ọta báàgì kan tá ti nẹ́ra nígbà yẹn mọ́ra bí ọta báàgì kan mú ibẹ̀ sí máa ta bí ọta yẹn afá wàlá ìtọ́bá ti ń pèrò lásìkò bí ọta máa ń yá mú ibẹ̀ sí máa lówó lọ́wọ́ nìyẹn mú ibẹ̀ sí máa lówó lọ́wọ́ nìyẹn kí máa yẹ́pà mẹ́bẹ̀ ni pé àsìkò tí yẹn bá wá ń ta yẹn egó wa le gan tó bá ń yá torí yẹn ti máa nǹkan tí yẹn fẹ́ rí mẹ́ yẹn ẹni bá wọn parí ẹ̀ à ìṣímọ̀ tó wà sí lọ rẹ̀ léṣe so bínú mi ṣe dùn tó lọ́jọ́ yẹn nígbà tí mo ń tà bí báàgì kan ṣe ń di báàgì méjì mo ṣe padà dẹni tí ń ta báàgì mẹ́ta mo ṣe padà dẹni tí ń ta báàgì mẹ́fà àtìláta ọ̀rẹ́ bí kí padà gbogbo báàgì lọ́wọ́ mi lẹ́ni o wàláì nítorí àsìkò wọ́n tàbí pátápátá tẹ́lọ́wọ́ tó dákù tí mo ti pa ẹ̀wọ̀n ẹni orí yóò nílé o <laughs> eré tí mo tàí torí ti bá fi náyàn tán ìyà tí ó kó mẹ́un <laughs> yóò ní agbára so ń jọ mo máa rántí jọ ẹ̀jọ ní ẹmà tẹ́yìn bá wà nínú wàhálà tẹwọ́ kan tí nǹkan yẹn tí ọwọ́ yín wá ń lórí ẹ̀ tí lórí ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ àǹfààní yóò so nítorí ẹ̀lú jẹ́ sí pé ọlọ́run ọba lè gẹ́lá ń sọ fáwọn ànábì ọlọ́run ọba àwọn nǹkan tá ní kẹ́ pé àwọn èèyàn sí àwọn nǹkan tó nira ni àwọn nǹkan tó ṣòro ṣe ni àmọ́tẹ́ bá ti sọ nǹkan tí wọ́n rí ń bẹ̀ táwọn náà dẹ̀ ti rí èrè ń jẹ yẹn tán ti rí nǹkan táwọn rí ń bẹ̀ ìyẹn ni kò ní jẹ́ kí iṣẹ́ yẹn ni wọ́n lára láti máa ṣe nǹkan yẹn ni wọ́n wò tí wọ́n máa wọn lé so ibà nísìn so ọlọ́wọ́ bá ní ìta ma ń sọ fáwọn ànábì ọlọ́wọ́ bá nìyẹn mo bá ṣírí ẹ lọ fún wọn ní ròdùnú pé tó bá tẹ̀lé àwọn nǹkan tẹ́ gbé wáyé àwọn nǹkan tí ó jẹ tiẹ̀ tí ó jẹ tiẹ̀ dáadáa lélẹ̀ àwọn yẹn òní ó mú egun àwọn yẹn lé láti máa tẹ̀lé tọ́lọ́wọ́ bá wà mú rírì ẹ̀dẹ̀ máa kìlọ̀ ya fún àwọn tó bá tako ń tẹ́ gbé wá wípé ẹni tó bá tako àwọn nǹkan wọ̀nyí irú ìyà tí ó jẹ irú ìyà tí ó jẹ lélẹ̀ èlé làwọn àǹfààní tó fà tó fi jẹ́ pé náà Al-Qur'an ọlọ́wọ́ bá máa ròyìn àwọn ẹ̀san gbogbo ẹni tó bá tẹ̀lé tọ́lọ́wọ́ bá fún wa láyé àtàkìyàmà ọlọ́mọbọ́ ma ròyìn fún wa nítorí kálẹ̀bà kólẹ̀bà ma ṣe wá lójú kòkòrò kólẹ̀ lè máa mú egun wa lè láti tẹ̀lé tọ́lọ́mọba ọlọ́run dẹ̀ máa kìlọ̀ ya fún wa téèyàn bá takò tọ́lọ́mọba àwọn ìyà tọ́lọ́mọba lè jẹ́ láti tó ti pèsè kalẹ̀ ọlọ́mọbọ́ ma wá dẹ́rù ẹ̀bà wa bá ni àánú ọlọ́mọba lè lélẹ̀ báyìí ọlọ́mọba wá ní ọlọ́mọba wá jí kó yà wípé síwájú kóhun tó di àwọn ìjọ kẹ́ńyà ní tó wọn takú nígbà yẹn lọ́wọ́ bá àlékẹ́ tó wá fìyà jẹ wọ́n sọ́rí pọ́lọ́wọ́ bá áyà yìí ṣe dédé áyà wa ma kunna mu'adhibi hatta nab'atha rasula ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́wọ́ bá a kì ń jẹ àwọn èèyàn níyà lórí aburú tán bá ṣe nígbà tán bá jẹ́ láìmọ̀kan àyàfìgbà tá a bá tó rán òjíṣẹ́ sí wọn tó jíṣẹ́ wá sàlàyé fún wọn tí ma wá dé bá wọn tán wá gbẹ́rù parí ìgbà ilọ́lọ́wọ́ bá lè kílá tó máa ń jẹ ẹ̀yà so yíra nísì náà ọlọ́run bá ní wàyújádìlú lẹ́dínà kẹfàrú bilbatil ọlọ́run ní àwọn kèfèrí wọ́n máa já àwọn òjíṣẹ́ ọlọ́run bá níyàn àwọn tí ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run bá wọ́n máa tapò wọn bilbatil pẹ̀lú àwọn nǹkan bàjẹ́ pẹ̀lú láti lè fi bá òdodo jẹ́ láti lè fi tako òdodo láti lè fi wó òdodo so ẹ́rì pé lè báyìí ìṣesí àwọn èèyàn ni ẹ gbogbo àkíbàtẹ́ bá ti ń fún wọn láwọn ẹ̀rí àti àwọn àlàyé tó clear látọ̀dọ̀ Ọlọ́run ba nǹkan táwọn máa ṣe náà ni pé wọ́n máa mú àwọn ọ̀rọ̀ burúkú wá àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bàjẹ́ láti máa fi takò dodo yẹn àwọn ọ̀rọ̀ tí ó máa takò wọn máa mú wá Ọlọ́run bá ní iṣẹ́ àwọn aláìnígbàgbọ́ ni iṣẹ́ àwọn kèfèrí ni ẹ ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا ọlọ́wọ́ bá ní gbogbo àwọn àmì ẹni ọlọ́wọ́ bá àwọn àmì ẹni ọlọ́wọ́ bá àti àwọn ayé ẹni ọlọ́wọ́ bá àti àwọn ìkìlọ̀ ẹni ọlọ́wọ́ bá àwọn kèfèrí wọ́n mú ní nǹkan wẹ́wà wọ́n fi àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá ṣe yẹ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá gbogbo àwọn àfáà tí wọ́n ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́wọ́ bá gbogbo àwọn àmì tán fi hàn wọ́n àtàwọn ayé ọlọ́wọ́ bá tán ké fún wọn àtàwọn ẹ̀yà ọlọ́run bá wọ́n fi ń ṣe ẹ̀yẹ ọlọ́run bá ní wọ́n mú àwọn nǹkan ìwọ́n mú wọn léré so yíba nísìn gbogbo àwọn mẹ̀jìzát àwọn sí ẹ̀yà ọ̀nà táwọn anábì ọlọ́run bá wọn tí wọ́n fi ń hàn wọ́n láti jẹ́ kán mọ̀ yí pé ọ̀dọ̀ ọlọ́run bá láti wá ọlọ́run bá ló sì gbéṣẹ́ lé wa lọ́wọ́ nítorí ọlọ́run bá lẹ́jẹ́ láti yọ̀ǹda fún wa láti máa ṣe àwọn nǹkan tí ọ̀rọ̀rùn fẹ́ dá kankan láti kò sí ẹni tó lè rí ṣe ìtànúpẹ̀ ní mọ́jíza náà nìyẹn nǹkan tó àìjáza in tó kó àwọn èèyàn lágbára láti ṣe tí wọ́n ní agbára láti ṣe ó àìjáza wọn ó ní wọ́n lára láti ṣe kódà kọjá pọ́n fẹ́ ṣe àǹkọ̀ríkì síhìrì lójú ọ̀nà dẹ́wọ̀n lérí ṣe láíláí so yàtọ̀ tí máa ń bẹ láàrin mọ́jíza àti síhìrù nìyẹn mọ́jíza lágbára gan kò sí ọgbọ́n rẹ̀ láyé èèyàn léṣe àfi ẹni tọ́lọ́wọ́n bá lékẹ́ bá yọ̀ǹda rẹ̀ fún pé kí ó rí ṣe àwọn ànábì ọlọ́wọ́ bá náà sì máa ń jẹ́ so iṣẹ́ kan tó ẹ́pọ́ lọ́wọ́ bá gẹ́gẹ́ ní máa ń ṣe àmọ́ lọ́wọ́ bá máa ń ṣe lórí ọwọ́ àwọn ànábì ọlọ́run ni so ẹ bá ń sìn so ọlọ́wọ́ bá jẹ́ kó yà pé gbogbo àwọn eléyìí báyìí wọ́n fi ń ṣe ẹ̀yẹ ni wọ́n mú láwẹ̀wà ni eléyìí sì jẹ́ ìpè irọ́ iṣẹ́ ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ eléyìí tó tóbi jù bismillah ومن أكثر ممن ذكر بآيات ربه فأيعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أئمة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى ọlọ́ọ̀bá rí wa man azlamu mimman dhukira bi ayati rabbihi fa a'rada anha wa nasiya ma qaddamat yada ọlọ́run ní kò sẹ́ni tí ní ń ṣe àbòsí tí àbòsí rẹ̀ fi ń ní agbára jùlọ tí àbòsí rẹ̀ fi ń lékè jùlọ tí àbòsí rẹ̀ fi ń gbópọn tó ẹni tó sí pé dhukira bi ayati rabbihi wọ́n rán létí àwọn ayà ọlọ́run bá rẹ̀ wọ́n ń ṣe wáàsí fún un gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe wáàsí fún fa a'rada anha ọwá gúnrí kú omi wáàsí yẹn ó ní ẹ̀dá kẹmọ́ ṣe wáàsí bá wàjáre ẹmọ́ ṣe wáàsí kẹkàn fún ẹmẹ́mẹ́ olùfẹ́ wọ́n mọ́ àwọn èèyàn ń sọ fún wa dáadáa báyìí ni pé ẹmọ́ ṣe wáàsí fún wa ẹ̀fí mílẹ̀ ẹ̀fí mílẹ̀ ẹ̀fí mílẹ̀ mọ́ ṣe wáàsí fún mi mọ́ ṣe wáàsí wallahi kọ̀fẹ́ gbọ́ ṣe bá ní sí wọ́n ma dáyà pọ̀mọ́ lọ́nu wọ́n ma dáyà pọ̀mọ́ lọ́nu ṣe mọ́ ṣe wáṣí ẹ̀yẹ tí ò kírun fa wàláhì kò kírun wọ́n sọ fún mi àwọn kan ẹ̀mí wọn lè débẹ̀ ní kò sẹ́ni tó fi ń sàbò sí fẹ́mi ara rẹ̀ tó tó rán báyẹ̀ because ọ̀nà ibi tó yẹ kó ti mẹ́nà tó yẹ kí ẹ̀mí rẹ̀ ti rọ̀ olóńdí fúra rẹ̀ yẹn ó ń dí ọ̀nà sẹ́gbẹ́ sàbò sí fúra ara ẹ̀ sí wọ́n fẹ́ sàlàyé fún ọ ó mú nù bínú ọlọ́run ọba lọ sínú ìyọnu ọlọ́run ọba tó tó ẹni tó yẹ sí pé dúkìrọ̀ ti ayati rabbihi wọ́n se ṣe wáàsí fún wọ́n ń kí àwọn àyà ọlọ́run ọba fún àwọn àmì ọlọ́run ọba tí ó fi dá ọlọ́run ọba mọ̀ wọ́n fi ń hàn bí a ọyẹ́kọ́ mọ́rún látara nǹkan báyìí ọyẹ́kọ́ mọ́rún fa a anha ọwá gúríkò mẹ́ eléyìí báyìí náà al ìfẹ́ gbọ́ iṣẹ́ pé ìfẹ́ ọlọ́run ti gé wa wájú ó ti gé wa lẹ́yìn ọwá sọ wá sáàrin bọ́ bá fẹ́ sálọ wájú ò rí bí sálọ bọ́ fẹ́ sálọ ẹ̀yìn ò rí bí sálọ iwájú ni pé àwọn ẹlòmí ò ní àwọn ẹlòmí ọmọ lọ wà sí káàmà bá òsínà bá ń sọ wọn pé à tẹ́ bá o tẹ́ bá ti lè gbọ́ wà sí tẹ́ ti gbọ́ ó ti di ọ̀ràn yẹn lérí láti lò ó torí tẹ́ bá lóyún ìjọba lẹ́jọ́ gbogbo fún lọ́jọ́ gbéra fìyàmọ̀ ẹ̀rẹ́mí àwọn òpin ẹ̀hẹ́ tó tí bá gbọ́ ní wàhálà <laughs> ó yẹ sí láyé nígbọ́mọ́ ọlọ́wà jẹ́ wájú ojú ọlẹ́yìn bọ́ọ̀gbọ́ ọ̀ràn bá ń ṣe tó fọwọ́ di títò ní tọ́lọ́ ní gbọ́ wàhálà kò síbi tó mú mẹ́ bọ́ọ̀lọ́mà gbọ́ ò ní tẹ̀lé àgbákò bó nítorí pé wọ́n ní mìíràn bá ti gbọ́ tí ó bá ti tẹ̀lé ọ̀rọ̀ tí ó tó lágbára ni tí ó gbọ́ lọ ọ̀rọ̀ ti torí àwọn sá fún wà sí àgbákò mi tó tó lágbára jù yẹn lọ tó rẹni tí ó gbọ́ tí ò rẹni sọ fún yàtọ̀ fẹ́ni tó rẹni sọ fún tí ò fẹ́ gbọ́

ọlọ́kọ́ ní kullama da'awtuhum litaghfira lahum kí ọlọ́wọ́ bá lè ṣàforíjì fún wọn lórí àwọn àìdá wọn tí wọ́n ń ṣe ja'alu asabi'ahum fi adhanihim wọ́n wà mú ọrùn àti bọ̀ etí torí kí wọ́n fẹ́ gbọ́ wa asarru wọ́n wà takú lórí kúfùrù tó ń ṣe lórí ẹbọ ẹ wà stakbaru istikbara wọ́n wà ṣe ìgbéraga sí ìgbọ́wà sí wọ́n ṣe ìgbéraga sí òfin Ọlọ́run bá istikbara ní ìgbéraga tó tóbi وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا qala rabbi inni da'awtuhum jihara ilé ọlọ́run mo pè wọ́n ní gbangba thumma inni a'lantu lahum wa asrartu lahum israra mo pariwo sókè fún wọn ní gbangba kódà mo tún wí fún wọn ní kọ̀kọ̀ ní jẹ́jẹ́ gbogbo ẹ̀ kò sí kankan tó sí wọn láǹfààní wa lam yazidhum du'ahi illa firara gbogbo bí إلا فرارا ولم يزدهم دعائي إلا فرارا kí ló padà ṣẹlẹ̀ sí ìjà ànábì Nuh wọ́n parun ní ẹ́ ànábì Nuh padà bẹ́lẹ̀ ọba lẹ́wọ̀n lórí pé Rabbi la tadhar ala al-ardi min al-kuffari min al-kafirina dayyara innaka in tadharhum yudillu ibadak wa la yalidu illa fajiran kafara wọ́n padà gbé wọn ṣépè gbẹ̀yìn náà ni mọ́sẹ́nì kankan kùnú pa wọ́n rún tilétilé pa gbogbo wọn rún mọ́sẹ́nì kankan kù tó gbé ìnáka ìntẹ̀lẹ́rù tí ilẹ̀ lọ́wọ́ bábá sí ẹwọn kù tọ́ pa wọ́n tó ń tọ́ pa wọ́n rún yányá yùdílù ìbáàdàk àwọn tó tún ọlọ́run tàbá tó wádò ní pàwọn tí tó ọ̀pá tó ní pàwọn tí náà tí náà àwọn ilé yóò níbi mẹ́kankan ilá kèfè nínà wọ́n ma bí <laughs> báwọn ilé ìbá tún bí ma ẹ́ ẹ mọ̀ pé ọká bí ma lẹ̀ ó bí oró ni àbí ọmọ tẹ́yà bá bí ẹ̀sán ẹ́ <laughs> wọ́n ní kí àkóso

tó máa ń ṣe wà sí fún yàn tí yàn fẹ́ gbọ́ bá ti ń ṣe wà sí ìsìn ọ̀pọ̀lọpọ̀ yẹn ní tábà ti gbẹ́nẹ̀ láàmdẹ́lẹ́ ọtún bẹ̀rẹ̀ ẹnu jàre àmẹ́lẹ́ ìyàn mọ̀ ìbínà láàmdẹ́lẹ́ gbogbo gbà lọ láwọn tí ń gbọ́ wá ń lé ah bó bá ti rí báwọn yẹra rẹ wò àìlámẹ́tò wallahi azim ọ̀nà lọ́sọ fún abẹ́ torí pé man yuridi Allahu an yahdiyahu yashrah sadrahu lil islam ẹni tọ́nà bá bá fi ọ̀nà mà gbogbo àgbígbà tí bá ti ń gbọ́ wà sí ọkàn rẹ̀ ó máa sí payá yóò máa fẹ́ gbọ́ òdodo ó máa wù gbọ́ abúwẹ́gẹ́ni wa man yurid an yudilla ẹni tọ́nà bá bẹ́ sí lọ́nà yaj'al sadrahu dayyiqan haraja ọlọ́run ó sì ẹ̀mí rẹ̀ ní tí ó fún pẹ́pẹ́ nígbà Eh? ẹ̀mí ló lè kò ní fẹ́ gbọ́ ṣùgbọ́n ọba kó sànà wa ọlọ́wọ́ bá ní wà náà sí àmá kọ̀dámẹ̀tì yàdá ó ti wá gbàgbé nǹkan tó fọwọ́ ara rẹ̀ ti síwájú tí ọlọ́ba lọ́jọ́ gbé dàkíyàmà gbogbo àwọn iṣẹ́ burúkú ń gbogbo téèyàn bá ń pátá ti síwájú fọ́la ni o fọwọ́ ara yẹn ti síwájú fún nǹkan téèyàn padà lọ dé bá lọ́jọ́ gbé dàkíyàmà nìyẹn gbogbo àwọn nǹkan tó fọwọ́ ara rẹ̀ ọlọ́run bá ní inna ja'alna ala qulubihim akinnatan an yafqahu ọlọ́run ní àwọn ọlọ́run ọba látara ìfẹ́ gbọ́tọ̀ ọlọ́run bá wọn látara ìmọ̀ gúnrí kúrò níbi wá sí wọn ìmọ̀fẹ́ gbọ́ wá sí torí kọ́mọ̀ bá lò kọ́mọ̀ bá jẹ́ hujja wọn lórí ọlọ́run ní nítorí ẹ̀ àwọn ọlọ́run bá ja'alna fi qulubihim akinna ọlọ́run ní àwọn ọlọ́run bá fi èdí dídí ọkàn wọn wallahi ẹlẹ́mẹ́ ní kílẹ̀ sọ gbogbo wà sí láti gbọ́ gbogbo wà sí láti gbọ́ ẹwọ́ lọ́wọ́ lò nígbàtọ́ gbogbo sí sọ kò sí kẹta fẹ́ sọ wà sí láyé àwọn alájẹ́ àgbà ni wà sí àwọn alájẹ́ àgbà ni tó kí wá sọ ọmọ kí oúnjẹ àgbà lọ ẹ́ tàùsírí àwọn alájẹ́ àgbà wọ́n dàgbà sí náà nígbàtí wọ́n dàgbà sí tàùsírí àwọn alájẹ́ àgbà kí wá ló yí padà ní ìgbésí ayé rẹ̀ ma ẹlòmí ọmọ forí burúkú sáyẹyọ àwọn ọ̀rọ̀ tí yàn máa gbọ́ tí yàn máa sunkún ẹlòmí ó sì máa gbọ́ yọmọ rẹ̀ sẹ́gbẹ́ yorùbá ní tó lókó fi ń sun ìnàpàrọ̀ tiẹ̀ àwọn ẹlẹ́hàá lọ́jà ẹlẹ́ha ìlọ kí màmá rẹ̀ ni bó ṣe bú sẹ́kún nìyẹn ó ní ah, alábákìlọ́wọ́ tó fi jì lára tó báyìí bá <laughs> sọkún mẹ́lẹ́ha ẹlẹ́ha òpé a ah, èmi tó yẹ kí máa sọkún fún yín èmi ká bẹ́ẹ̀ kú mo bẹ́ kásẹ́kún fún yín nù pé bóòlù ti ṣe àbàjẹ́ báyìí nígbà tó sọkún pé ah, àwọn olùdáwò ní kíní ẹ̀sìn ìfúwá jì lára báyìí <laughs> láìsẹ̀ èjì

wàláì àìmọ̀yẹlẹ́ à yóò sì wọnú pálọ̀ oníbálọ̀ yóò sì sí yúpù yíwo fídíò lọ́nu wàláì yóò sì sí pì yíwo fídíò lọ <laughs> wàláì <laughs> gbogbo yóò sì máa wọlé wọn pé ẹ̀ẹ̀kẹ́ ẹlẹ́hà ni ẹwà pé ẹlẹ́hà dà eléyìí <laughs> àbẹ́lẹ́hà náà ibi táwùjọ burú dé nìyẹn bàtàwọn èèyàn mọ̀túnmọ̀ ẹ̀há ọlọ́run bá fẹ́ dídí wọn lọ́kàn débi pé kò sí bẹ́ẹ̀ sẹ́lẹ̀sà àníkọ́kàn yẹn di pé èyàn kò sí sọ̀rọ̀ wọn ní kan sáyà alùsùn bá ẹ kíní kan so di pé ẹ̀kẹ́ ah, ah, ẹ̀fìlẹ̀ náà ni ya mùsùlùmí náà sáà ni gbà tí ó sáà di kírísẹ́n tó bá di kírísẹ́n ní kọ́ wàláì ẹni tí ó gbé sí yẹn sọ pálù sí náà pé ìtumọ̀ ẹni pé tó ọ̀rọ̀ tó sẹ́pẹ́lẹ̀ ibi tó yà sí ọ̀dárí àmọ́ ó tó sẹ́pẹ́lẹ̀ sí di kírísẹ́nì kọ̀sáyà kọ́ọ̀tù na nǹkan ti dàrú láwùjọ ìgbà wàláì nǹkan ti dàrú gan wàláì nǹkan ti dàrú tààrà ha tẹ́wà káwọn ní ibẹ̀ ìdàkùn bú ní kí jíbẹ̀ ẹ̀lẹ́ tọ̀rọ̀ fẹ́lẹ̀ iná ìyàn tí lẹ́gbù ẹ tó tọ́ ga tó báyìí tí tó ń káànú ibẹ̀ ẹ̀fẹ́fílẹ̀ náà ní gbàjẹ́ ti wá wí fún tí ọgbọ́n pa tó bá yakọ́ọ̀tù ń kọ́ kí wá lẹ́ṣe gbà tí ò ti yakọ́ọ̀tù ń tó <laughs> ọlọ́ni wà fi àdánihim waqara wàjá iná jàínà ala qulubihim akínatan an yafqahu wọn lè gbọ́ yé láyé nítorí pé wọ́n gúrí kò níbi ìrántí ọlọ́wọ́n bá nítorí pé wọ́n di ẹ̀mí ara wọn ọlọ́wọ́n bá náà bá wọn stamp wẹ̀ tó rẹ̀ tó bá lanahdiyannahum subulana gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú pọ̀ ń fẹ́ mọ́nà tó wá ìgbìyànjú mọ̀nà lọ́sọ́dọ̀ ọlọ́run bá ọlọ́run láfọ́nà má ẹni tó bá fẹ́ sí ìnànà nǹkan yóò rí he òun ló rí sínà he ọlọ́run wá fi adhanihim waqara ọlọ́run nínú etí wọn

ọmọ kékeré ń wí àgbà ń wí ọkùnrin obiri wí obìnrin ń wí bọ̀dá yìí sátakú náà ni wàláhì ọ sátakú náà ni kí ni ẹ̀fẹ́ gbà ń bí ìsìnà ọ takú náà ni so eléyìí tí kan ń ṣe wá láàánú òun náà ni pé gbogbo àwọn lẹ́yìn rẹ̀ tí ò lè dá kéwúkà níjọ́ níjọ́ Friday ibi tó ti ń bá wí kàmí nígbàtí ọkà hadith anábi hadithawu lasnan hadithawu hudatha wallahi hudatha ó ní hadithawu ó ní hadithawu lasnan wallahi ìgbọ́rí láyé bí kíyàn rí basketball court kó wá ní ket basketball court <laughs> ket basketball ẹ̀dá fún bóòlù basketball bóòlù jẹ́ ket basketball ket huda thawul asnan ó ní adi thawul asnan ọmọ kéékèèké ni wọ́n sufahawul ahlam àwọn aláwòmùgọ̀ àwọn aládẹ̀ndẹ̀ ni wọ́n mọ̀ lá <laughs> wàláì òun kan sáà nẹjú lọ láì kùlé kéwú wàláì ẹ̀yìn kùlé kéwú ní ti kò tí ẹ̀rí náà rí ti ṣẹlẹ̀ ní olé rárá nǹkan na ń ṣe fàájì lẹ́yìn kùlé kéwú tí ẹni wàlá ọlọ́run sàánú rẹ̀ wọ́n wọ́n pé ìwọ iná kéwúgbò oríkà òun sì kò rí kéwúkà wàláì bí ise máa ń ṣe nù nǹkan máa ń gbogbo kwẹ́sẹ̀ tó bá ti báyìí in fact ọlọ́run máa wá wọ́n bá tí ó tí ma sọ̀rọ̀ èyẹ mọ̀ rò pé mọ̀kankan bẹ́lẹ̀ nípa wàláì bí i sọ̀rọ̀ ìyẹ́rì kí ha wàláì ikọ̀ ha kéwú láàrin ọdún márùn ní ti graduate alẹ́lẹ́ <laughs> ah, ah, ọlọ́run ọmọ sànú àwùjọ tàwà ní ilé kéwú ní ti wí ilé kéwú yàyà ah Allah ya ọlọ́wọ́ sànú aláwùjọ ìdé wọ́n tún wó nípa ìwá ń lo hadith àwọn kọwàrí jìlẹ̀ wa lórí àwọn nípa wípa àwọn aládẹ̀ndẹ̀n aládẹ̀ndẹ̀n náà mọ́lá nígbà tó ti rí àhìláàbù ń bẹ̀ orùpá láàmì kọmọ pé superhawul ahlam àwọn òmùgọ̀ so bí ṣe wá ń kalọ bí ṣe ń kalọ nìyẹn so kọ́lọ̀n kó sànú wa àwọn wọ̀nyí bẹ́ẹ̀ pé wọ́n wọ́n lè gbọ́ àfi tọ́lọ̀wọ́n bá lè gẹ́lẹ́ bá ṣe tán tó ní wọ́n lò lọ́yà wọ́n ti níbi tán pèpè lọ wọ́n dẹ̀ máa ń tán fẹ́ gbà ń bẹ̀ lóye ká múra báyẹn torí pé ẹni tí bá rin ojú ọ̀nà àwọn al-mustashriqun àtòjú ọ̀nà àwọn ṣíà àwọn Iran náà ma pọ́ǹpù owó fún ni kò yíba nísìn wọ́n ma pọ́ǹpù owó fún ni tọ́bá wá lówó ọ̀hún náà tán kí ló ṣe

iná tọ́tàn wájú orí wọn dàtà fi dá wọn mà àwọn tí ọ̀kọ́ lé ń kọ́ ìwájú tí wọ́n sókùnkùn aláìyàn ní dára yẹn mọ́ ó dìgbà tó ọba tó ń sọ wọ́ọ̀tà ara rẹ káwọn ẹ̀ tó mọ̀ tó bá lẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa sọ dèdè ní ti dé sí aró okó dé nìyẹn tó ní gbogbo nǹkan ní ìjà aró okó lójú àtẹ tó

ilé ayé ìyẹpẹrẹ jù báyẹn lọ wàláì wàláì ẹ̀ lè ma arọ́ máa rò bí ẹ̀rọ ẹni dáadáa náà yẹn lára bá mọ́ra tá a parí nù kí bí sẹ́yìn sọ lọ́wọ́ sànù wa gbogbo eléyìí kálíbà má sori gbú torí àlùkìyàmà ni gbogbo àwọn nǹkan táwọn èèyàn wá tí òjì nọ rójú ráyọ náà báyìí àwọn nǹkan tí ò wúlò ní wàláì ṣe bá ní sílùú abẹ́lọ́wọ̀n bá líkẹ́lá gbogbo àwọn tọ́rọ wọn rí báyìí kọ́rọ̀ bá kọ́wọ́ sàánú wọn àbátọ́lọ́wọ̀n bá ní kẹ́mi wá máa sí payá sí òdodo gbà tábà ti ń gbọ́ náà apára sí ibú tí yóò fi máa gbọ́ ọ̀rọ̀ òdodo tí náà mọ̀ wá bí tí náà wá rún tẹ́mì ọmọ wá lè ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí wa láíláí ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí wa gbogbo àwọn tí ò tí ì abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀ bá kó fọ́nà màwọn àwa tọ́lọ̀ ti ní káwa náà máa róye mana alékún mana tọ́lọ̀ bá kọmọ sí fún wa subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk